Kristianiteten náà kọ́ra ló ṣe déédéé bàbá ìgbọ̀sí. Ẹni ní tiẹ̀ ní ọjọ́ kọkàndínlógún twenty twenty one oṣù kẹta ọdún. Ọjọ́ kẹrin oṣù keje oṣù kẹjọ ọdún hijira ana bɛ fourteen forty two shaban Hmm. tó bá ti fà á kó rárá rẹ wọ́n lè lágbájá tù. atẹ́gùn ni wá wọ́n ní òde káwọn òyìnbó máa fi tí ọ̀rọ̀ ti jáde wọn à lè rí díẹ̀ bó ti lè wò ó mà àfọwọ́bá tó dá nǹkan wọ̀nyí ti fún ara rẹ̀ láti ìṣẹ̀lẹ̀. ọmọ ìyá mi inú ẹ̀sìn ìsìlámì bó o lọ ṣe ń ṣe é ọ̀ ń ṣe ń ṣe bẹ́ẹ̀ lójú mi ẹ̀rí inú mi ni àbọ̀ ń ṣe bó ṣe ní kọ́ ọ ṣe é bó o bá ṣe é ní ṣe bẹ́ẹ̀ lójú mi ẹ̀rí inú mi ẹjọ́ sọ ọ́ lẹ́sàn ó lójú rẹ̀ ó sì nínú rẹ̀ kódà ó mọ̀ ọ́ jura rẹ̀ lọ. ìtọ́kùn ní wà lọ́dà tó ọ̀tí ìmọ̀ ọ̀ ìró o ti mọ̀ á tí mo wá ń sọ̀rọ̀ kan àwọn kan wà ló dé àádọ́rẹ́ mi dàdí kí á mà ìkan ó ṣe kò sí kankan tí ó ṣe ó ti parí ọ̀rọ̀ gbogbo àwọn pátá ìkankan tí ó ṣe tí ó ní lára òsì bó ti lè wò ó mà àṣìlá òye á sì bí iná ó lòun yára nísìrò ìtumọ̀ láàrin ìtumọ̀ ní òfin yé wa ìwọ́n bá lọ ìṣòro láyé ó Ibrahim náà sọ òwe ẹ̀kọ́ òun yìí yóò kọ́ lọ́bẹ̀ ni o. Ó ní wà ní tán. mọ́ mi nà. Sọ̀rọ̀ pé wà mí kú mi yín mọ́ mi nà. Wà mí kú káàkiri. Hmm. sùn ọdún kan jẹ́ ọdún mẹ́rin lórí ẹ̀ tó bá yá yé fọ̀nà rẹ̀ yóò kọ̀ ọ́ tó sọ̀rọ̀ lé lórí ibi ọba wà dé lọ́ọ́ pàdé rẹ̀ ọ̀gbọ́n mi yé. sí ọ lára. ó fẹ́ sínú ìyá wa nígbà táwọn ọmọ àrò ojú ọ̀pá tó fọ́ọ̀mù ojú fọ́ọ̀mù mú fọ́ọ̀mù ó ti jẹ lẹ́yìn ẹ̀dá kò tí ì mẹ́ ó wà ní bọ́lọ́gẹ́lẹ́ bàbá àti fẹ́ẹ̀ mi sí fúru ó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìgbésẹ̀ wa fẹ́ sí oníyẹ bẹ́tà calculation tí ó ń lò dá lórí rẹ̀ tó padà wá. protection of Almighty Allah from the rejected shaitan in the name of Allah the most gracious, the most merciful. To my brothers in Islam, my sisters in Islam, what I am positions before your Lord, I you of values of your law in public and in secret, or I you acting hypocritical to yourself believers in public, and you acting evil in secret and not Allah knows you more than you know yourself. Allah already knows who you will be before you were created. He could see everything is known to Allah. Do not think Allah does not know you because Allah has known if you are believers, if you are unbeliever, Allah knows because Allah has said it in the Holy Quran amongst you that are believers amongst you that are unbelievers, that is telling you before you are created, Allah already written on you the destiny. Either you are going to make the believers or you are going to make unbeliever. Everything is known to Allah. You cannot change this. I cannot remove from this. If you are created unbeliever, nobody can make you a believer. If you are created a believer, Nobody can tell you unbeliever that is telling you Allah knows you more than you know yourself. You can see Allah says it that Allah is closer to you than you're developing. And you see what is your developing to you. You can touch your development, but you cannot touch Allah. Allah is telling you that the spirit in you belongs to Allah. the bones are full, from the conjugal, and you cover the bone with the flesh, and you can see that the spirit is not there. When Allah has the place of liar into the work of your mother, that is what we're talking about. The spirit of Allah is in you, right, there, right then, when you are in the work of your mother, that is telling you Allah is closer to you than you're to in dàrú mọ́ lójú ká Allah is the owner of the world. Allah is the ruler of the world. Allah rules the world like the gun. That means whatever Allah has written on the world will surely happen. Whatever you see that is not manifest on the surface of the earth is happening according to the will and plan of Allah. Ọba tí Balilẹ́kùn. Àyà Kùránì ni o ọba tí yé pani lẹ́rìn ẹ ẹ gbàgbé lórí kan náà ó lè ṣe lọ́ọ̀ṣì à àwọn àṣà. So, You see the inhabitants of the same building, you see the story building, and you see the one juma what you want to mention in good when you die, you see, when we see your brother or your, your son or your daughter, our niece from them or we pass them by, that is what you want. You see how many days have you spent on the service of earth? You have not spent two days before and Lord, even you have not spent five minutes before the Lord. Jẹ́ Olha, olha, Amen. and the singing voice and the singing tongue. I can see when you want to read the Holy Quran, you, you read the Holy Quran with, with voice that is strong. And you see, that is what you should do. Do not think with the content of the Holy Quran. That is the way of Shaitan. Kò sí. Ẹ ń bọ̀ ẹ máa rí àwọn rìbá kí náà ti máa ń pè ná ara sọ ni o hmm. àwọn ọ̀tá ọlọ́run sọ bẹ́ẹ̀ o tàbí ìṣẹ̀lẹ̀ ara sọ ọ̀rọ̀ ni kò sí tó jọ. Hmm. akadalika. dábìbì sọ̀rọ̀ rẹ̀ sẹ́gẹ́dá hmm. sẹ́gẹ́dá ló sọ̀rọ̀ rẹ̀ sẹ́gẹ́dá àwọn tí ò fẹ́ lòfin ọlọ́run. want to offend the limits of Allah, the holy sons of the bẹ́ẹ̀ náà ni Solomon ọmọ Dáfídì ẹwọ ọ̀rọ̀ ẹwọ ọ̀rọ̀ tábọn pé orin Solomon ẹni tábọn dápẹ orin Solomon àtọ́ bàbá kà sóńtò orin létí ìtì ẹ ṣé n dáhùn sọ yẹn orin ló dá sí. Isaiah in Isaiah of Solomon but when you read it, it is not like some in bẹ̀láde àwọn ọmọ ẹgbẹ́ ní ìtàn ọ̀sìtú na yorùbá bí ìsúná ńlá ìtààlà ibi tí agbọ́rọ̀ dé nìjẹ̀rọ jọ tí èṣù ti ń sọ fún ọlọ́ọ̀ba pé àhà ẹni tó dá látara ẹ̀rọ fún lọ́wọ́ ní káwọn àforíbalẹ̀ ẹ̀ fún. àyà ẹ̀sìn náà wá sí ìdúnà wọn pé kọ́. of the Holy Quran, verse 62. I will serve and prepare human service that Shaitan I proclaim before Allah is there. Shall I present myself to one whom you created from clay? And it is said in verse 62, and why do you say I should present myself to this one you made from clay? You have honored him above me. Why should you do this? Oh, I need èmi ò me, I want you, I want you to give to grant me respite for the day of resurrection. You give me alive till the day of resurrection. Do not kill me. Let me do what I want to do. When I finish my mission, you can give me dinner. I'll be happy the room that. Oh Allah, grant me respect in the day of resurrection. I will make sure I, I destroy them completely, the offspring of Adam. I will surely seize them and mislead them, all of them together. All but a few among them will remain for sure. Israel, all are all of our foundation. She asked her, Paolo, Nico, me, and Nico Daddy, inú mi tá a fi sí ọ̀hún ọ̀rọ̀ azabu máa lọ fún àmàtàdá haka àti àwọn tó bá tẹ̀lé ọ mí nìkú nínú àwọn ọmọ ọmọ ọmọ aga ahàbẹ̀ṣẹ̀. Allah says, you go participate Jangan táwọn olódó fún ọ tó kún dáadáa tí wọ́n tó kún dáadáa kí ló mọ̀ sí ẹ̀dínlẹ̀ wọ́n àti ìdá sínú àpò tiẹ̀ o bàtà bá wọn tó bá wọn táwọn táwọn tó kún dáadáa kí ló mọ̀ sí ẹ̀ yóò ṣe máa ṣe é lẹ̀ ìdí tọ́lọ̀ ló ń ti pèsè kalẹ̀ fún wa lọ ẹ̀sẹ̀ tí ó kú kẹ́kẹ́kẹ́ tí ó mọ owó dà á lẹ̀ bẹ́ẹ̀ bàtà bá dà á sínú àpò rẹ̀ tó Sure, and it is filled to the brim and, and beyond that you will see a and a trust on the ground. Ah! Eh, ah, no! Hey, it's Levana. Mọ́mí náà. Ẹ̀jẹ̀ ìgbọ́ náà bá gbọ́ pẹ́lẹ́pẹ́lẹ́ náà. Ọlọ. Ayé àtàwọn ọ̀tá àtàwọn ẹ̀rọ lé. Mẹ́mìtì ló ń bẹ lórí ilẹ̀ don't bẹ́ ọlọ́run dá kalẹ̀ fún fòní. Eh. Kì í ṣe fún ọ̀la. Àmọ́ wò. Àmọ́ wà wò ní I'm seeing how are we going to escape There are many things on the surface of the earth, like the gadgets, you think that are just for, for the benefit of man, for own enjoyment, for the fun. You do not know oh, the means ọmọ yìí ti sọ fún ọ bàbá ìjọba rẹ̀ mi ti sọ fún wọn kó wọ rìkọ́ọ̀dù ìwàásù kan tó rọ lọ. alhamdulilayi. lọ́wọ́ pọ̀ bọ́dà kóhùn náà wọ́n tó wí. náà sì yó. alọ́gbà. ọlọ́run yóò ẹ̀sùn pín sínú òwe ní àná. lágbàáyé irú mùsùlùmí yóò pín sí òwe ní àná. wọ́n á dé sí ọlọ́run. of Shaitan unless they should arrest them, they should arouse them by your seductive voice. And you can see, uh, uh, may Allah forgive me, I did not like on video, maybe Yoruba film or any other film that I like Indian song. But could see I recorded this. I had some 200 cases of this. And I can remember, I could see I already forgotten some of them. But you could see after a while, I choose the cases wùdúùlì ha dama fasajá àti gbogbo àwọn màláíkà kúlùkù ilá ìbìlísà ilá ìbìlísà náà ni kọ̀míìtì ẹ̀rọ ọdún ọdún And you see, you should be put putting gradually uh, whom you can among them, you arouse them with your seductive words, and you to make assault on them with your cavalry. I could see if you should make asset of them with your counsel so that you can direct them to your way. Àyà tó pè lẹ́ẹ̀kan bá ẹsẹ̀ ńlá wọn nípa ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rẹ̀ wọ́n á sọ́rísì kan. Olókùn ẹ̀sìn òrìṣà lọ ẹ̀sìn òkú tó ń bọ̀ èṣù ni. Omi tó ń bọ̀ èṣù ni. Oòrùn tó ń bọ̀ èṣù ni gbogbo ìmọ̀ òrìṣà tó ń bẹ lórí ilẹ̀ ní ọ̀tá tẹ́kù ẹ̀sìn ṣàìtánù ìlànà àgbà alására ìṣú ní assault on them with your cavalry your infantry to direct them to your religion any other religion besides Islam is religion of Shaitan. Either you're worshiping idol or you're worshiping human being or you're worshiping any object or you're worshiping chief or you're worshiping angels or you're taking the religion of Satan that you make Allah fair, that you make answer against people with infantry and with cavalry so that in the directed to his own religion, which is not Islam, the religion that will lead to destruction. 1920. 悩んだ Thank you. Ira y Ira. Gracias. house lọ́wọ́ tiẹ̀ bàtẹ́ mi náà tún bẹ̀ náà ti tún bẹ̀rẹ̀. àtúmọ̀ sínú tèmi ti bàtí tèmi ó fún lóbi tèmi náà tó lọ ẹ tó bá tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àtúmọ̀ àtúmọ̀ kékeré dá tiẹ̀ náà. 嗯。 Character and not astray from the path of Allah. Once you are blind, you will be led astray. Aya Salasa Wasaruhunna Adorin àti mẹ́ta. Sura Tusrael. Abraham fún Anáàbì Muhammad. Sallallahu alayhi wa sallam. Wà ń kájú. Láyé fún Tìǹbù-Náka. Díẹ̀ báyìí lókè. Wà ń kájú. يفتنونك عن الذين أوينا ṣe pé ọlọ́run á fi ẹsẹ̀ wa rí lẹ̀ ẹ̀ kò tó báyìí mọ́sálásí kí Okay. 输了 الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر سمي الله لمن يميده اللهم